ورحمة الله وبركاته الحمد لله والصلاة على أشرف محمد صلى الله عليه وسلم أدرك الله عليكم في كرامه ọ̀yọ̀ jẹjẹ sọ́nà ọba nílùú Muhammad sọ̀rọ̀ náà wà nínú ìmọ̀sálẹ̀ kìtà níkà tí a tún sẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó ó là ń báàbò sí àwọn olómi onígbàgbọ́ ìdílé ọgbọ́nfà wọlkàpọ̀ nínú àwọn kàtíkù tẹ́lẹ̀ lábẹ́ ìgbéyàwó onáni àìjìlá ìlànà ní àìjìlá àti ọgbọ́nfà onáni ìgbéyàwó tí ọkọ̀ búra pé ọ̀rọ̀ ti súnmọ́ ìyàwó ìyàwó tó máa kókọ̀ ẹ̀yìnlá òkú pé àbí kí ọkùnrin kò fi ẹ̀yìnlá rẹ̀ kò fi jọba ìyá tó bí òṣìṣẹ́ ìyàwó ilé ọ̀rẹ́ ìfúnná nídájọ́ ní ẹ̀sìn kò sún àkókò wàlúkàkọ́ àlùkàkọ́ onílé ìtàn ìtàn ti bẹ fún àwọn méjèèjì. عن عائشة رضي الله عنها أما تذكر رضي الله عنها صلى الله عليه وسلم قال على رسول الله صلى الله عليه وسلم من نسائه والحرصة قل عن ندوة محمد صلى الله عليه وسلم قل يقول ويقول صلى الله عليه وسلم nínú àwọn ìyàwó rẹ̀ فاجعل الحرام حلالا انت انا وقرا لدي في مدن حرام قرا قرات الحلال يعني تقرا السنه قرا السنه وجعل لليمين كفاره قلت àpá ìtàn lórí ìbúra náà. Ọwọ́ àbùkù ìdí wà ọwọ́ tó kọ̀. Ọwọ́ tó ní ti ọgbà wá ní àwọn tí kan nínú àwọn tí wọ́n ń ìgbéyàwó? wọn fi hàn fún wa pé ẹ̀sùn ìyàwó wọn ti padà wá fún kura tó ikú padà wá sọmọ ìyàwó rẹ̀ ìyẹn ìgbà yìí tí ó sàn tó ti kà pa ọ àwọn ìfowó rẹ̀ ọlọ́run tààdà alẹ́ sọ̀rọ̀ àpò sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ àti ìfowó rẹ̀. Àwọn ọ̀rọ̀ nípa ìlú àìyedè lẹ́yìn tó ti di ìbúra yẹn tó lẹ́yìn tó wà á tó wá tó máa ń wù ní àbí lórí ìgbàdí rẹ̀ tó bá kan àwọn àbàdé bóyá ó ń gbàdí rẹ̀ tó máa ń wà òkú òkú ṣé àwòrán lè tó ó kún ìjọba rẹ̀ pẹ̀lú àbí bí ó ló pọ̀ sí láti tó bá gbàdé bóyá ohun àwẹ̀ ló ní sọ ohun tó ti láti tó rọ́gbà pàdé ti lílo kan ó wá sí mi pé ó yà wò lágbára rẹ̀ mọ́ lẹ́yìn àwọn fẹ́ fún mi tí ó pọ̀ sí tó bá ti gbà ní ó. Tábàlì tàbá ọ̀rọ̀ nígbà tó ń ta kó tó máa àwẹ̀ dídà ṣe àtúnṣe kàbá ọ̀rọ̀ àwọn ìlú kàbá ọ̀rọ̀ yìí àwẹ̀ dídà ìtumọ̀ bàbá ọ̀ òun náà ní ìtàn ẹ̀fẹ̀. àwọn ẹ̀fẹ̀ kan bẹ ẹni gbọ́kàn ní àfàgùn lẹ́dàá kọ́ọ̀rọ̀ tó forí lọ àbí kọ́ọ̀tà kan yóò ní kan lọ́ọ̀dì ọlọ́wọ́n mi gbé ẹ̀sẹ̀ bò pọ̀. kàfàrà ń gbà mí àìlágbára àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n padà sọ́ di ààrùn ẹ̀wọ̀n tí ó sún ìyàwó rẹ̀ lọ́sàn àwẹ̀ tó fi dára. Kó wá fẹ́ fún bá ẹgbẹ́ òkè dáta fún ìyàwó ìlú ìsàkọ́ olú àlejò ní ìlú ẹni bẹ́ẹ̀ kó lọ àlejò ní kó lọ bọ́ èèyàn. Àwẹ̀ la kọ́ bàbí. Àlejò ní kó lọ gba àwẹ̀ títí tó bá lágbára rẹ̀ wà lọ kọ́ ìyàn kó lọ kọ́kọ́ lọ́wọ́ ẹ̀rọ ṣùgbọ́n wá rí ìlú ìlú wa lórí ìlú wa ìsàlọ́pọ̀ ilé ìlú àfárá kan àfárá mi bàbá àfárá ti ìbúra ṣe òun wá yàtọ̀ sí ìlú ìbáwọ̀ ẹ̀ àwọn olúwa wí àwọn ẹ̀ sínú agbá ìbúrọ̀ ìbúra eléyìí ni ìdájọ́ náà kọ́ pé lè kó ní ẹni yẹn kó lọ bọ́ èèyàn bẹ èèyàn bẹ wà tí wàá búra òun sì kà tí wàá bá tí wọn ní òun ní wọn ní òun ní wọn tó ń dúró ọ̀dà ìwà ni wọn ti rájò ká yìí yóò wá gbọ́ èèyàn wà tí o bá lágbára ti gbọ́ èèyàn bẹ wà yóò dàgbà tó èèyàn bẹ wà tí o bá fún alágbára yóò lè ló wà gbọ́ kúrọ́ yóò lọ tí o bá wá rí kankan nínú lẹ́yìn ìta ìgbà yẹn ní ìbúra ilé ìjọba ti àwọn ìgbà tí wọ́n kọ́ ilẹ̀ náà. àwọn ètò ìkọ́ àgbàdì àwọn àfa àwọn kájú àfa wọn ló gba ilé àwọn àwọn kan yá olùkọ́ lọ́nà tí ọ̀hún bàbá àlọ́bàbà lọ́wọ́. ṣé kó tó wá sọ̀kan yìí kó tó bàbá sọ̀rọ̀ àlàyé fún ẹ̀ fún ọmọdé tó kọ́ gba àwọn olùkọ́ àbí yóò fa àwòrán tẹ́lẹ̀ ní àyẹ̀yẹ́ ti fẹ́ yìí. Tí ọmọ ti ń kan lẹ́nu tó sọ̀tà àbí ó ti lè àbí yóò tẹ̀ sàràtà kó tó kó tẹ̀ sàràtà. Ilé ìgbìmọ̀ àpapọ̀ pé ó ti ń ọ̀ ọlọ́run tẹ̀lé àyẹ̀ ní ọ̀rọ̀. Àwọn ṣe títí náà ẹ̀mí ẹ̀ lọ́wọ́ àpòtò. Títí kọ lẹ́ta ìdí ẹ̀ àwọn mẹ́ta ìgbésà rẹ̀ tó ti ẹni bá búra pé èsì ti kọ́ báyìí. ó padà tó kókó wá padà tó kókó ti kan ló lẹ́tọ̀ọ́ ẹni àwọn ìpọ́nlẹ̀ báwọn ìlú lọ gbà àwọn mẹ́ta ló gbà àwọn mẹ́ta ti èyí làwọn ń sọ pé ó lè gbàlera wọn àbí gbogbo àkéré ti àwọn ẹni tó súnmọ́ ìyàwó rẹ̀ o ẹni tó súnmọ́ ìyàwó rẹ̀ lọ́sàn-án àwìn gángan tẹ́lẹ̀dì wọ́n gba àwẹ̀ oṣù méjì lé àwọn ọ̀sẹ̀ tẹ́lẹ̀dì ọlọ́run gba ara rẹ̀. Àwọn olùkúkú wá ti rí àwọn olùkúkú àmì pàtàkì àbúrò ìwọ̀n àbúrò ìṣòfin fún ara látẹ̀rẹ̀. Àwọn anígbádá tẹ̀lé àbúrò tí a bá ti tí a kú lẹ́kùn mìíràn ṣe jẹ́ àkàrà àti tẹ́yìn rẹ̀ kò àdúgbò ní ní ajáṣẹ̀lé àfún tó bá ti tọ́ mọ́gbé àti àti ilé tó ní ajẹ́ làwọn sábà lò láṣù ìjẹ̀rí àfún ọba àti fún ti ní àmì ara wa náà kà máa wá jẹ́ àfún ọ àwọn tó lè ṣe ló ìyá àti ìkàtà àwọn kakọ̀ kakọ̀ ẹ̀rọ bá ló fẹ́ lọ bí àwọn méjì àwọn ojú àwọn méjì wọ́n fi làwọn ẹ̀jì ẹni tí láti ló ti láti kí ogun àwọn ọmọ náà kẹra wọn sáà káwọn sọ jáde àwọn ọmọ yóò dà wọn padà. Oríṣiríṣi ti ra fún méjì ní àwọn mẹ́rin lórí ló ó jẹ́ nìkan tí ọlọ́run tó ní kó àti ọkọ̀ tó lé lórí ara ìdí wọn ní káàkiri ara ọwọ́ atálọ́ fún kó ìdílé ẹgbẹ́ náà ọwọ́ atákùn ní ìpínlẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó padà tí ìdílé pé olówà làkó wá dé ìjọ àtọ̀kọ̀ wáyé lájọ́ tó bá ní bóò tí wọ́n ti bẹ́ bóò lè ó ti ka ikú omi yẹn tí ó ń rìn àbí bí ọlọ́nà ló ń wá ní àdébálẹ̀ rẹ̀ tí ó ń ṣe tó náà lẹ́kọ̀ọ́. Ọ̀dọ̀ ọ̀dọ̀ rẹ̀ náà ju kí ìyàwó mi yóò wà fún ṣe ájú ọ̀rẹ́ ìlú dá ẹ̀sùn tó túnmọ́ bí olóde nínú ààwẹ̀ ìyàbí ti di ó ti ọ̀dẹ̀ nínú ààwẹ̀ ẹ̀rọ olóhùn bá ọ́ wọ́n sọ lọ́ta là ń sọ ìbálẹ̀ ọ̀rẹ́ wọ́n tún wá rí ní àṣẹ̀yí àtúntẹ̀ bá tún lọ́wọ́ olóde.

ìdílé Nínú àwọn kan tí a máa kọ̀rẹ́ sí ẹgbẹ́ náà láwùjọ pé yóò ní àtẹ̀lé ọjọ́ aago méjì lára ló bẹ̀rẹ̀ òní ní sátọ̀dẹ̀ òní fáàkì báyìí lọ́wọ́ sátọ̀ sátọ̀ ní fọ́tò pé dáàbò sí ọjọ́ kan sáńdé màmá báyìí tí mo kọ́ ẹ̀ bẹ̀rẹ̀ àwọn èèyàn tí àwọn ọmọ kan àwọn ìgbóhùn kọ́ wọ́n tó wá ju àwọn alẹ́ tó ìlú ọ̀pọ̀lọ̀ alẹ́ wọ́n sì wọ́n sì wọ́n sì fún alẹ́ lọ láti jẹ́ lọ́sẹ̀ ọ̀pọ̀lọ̀ oṣù tó yà lọ́wọ́ nípa olú mẹ́ta olú ìdájọ́ wọn lọ́wọ́ sí àwọn àìsí ìkọlù bí lágbàlá ìjọba ẹ̀ ti dáyé ìjọba ẹ̀ ti dáyé kò kí àgbẹ̀ ìjọba ẹ̀ ti dáyé ìjọba ẹ̀ ti dáyé ìjọba ẹ̀ ti dáyé òun náà àwọn tó tó ẹ àwọn tó ti tẹ̀sí láyé dáyé fún àpá nígbà tí a máa tó àti àpò wọn àti sùnà ọjọ́ ọjọ́ ń bẹ̀rẹ̀ ọjọ́ ọjọ́ ń bẹ̀rẹ̀ láti bọ́ sí ní ìgbà náà wọ àwọn tó ti ìpàdé ní ìlànà àwọn tó ti wọ ẹ̀kọ́ pàdé. Tí ó sọ̀rọ̀ pa àwọn àwọn tó wà nínú ilé ìlú ìlú ìgbàlá wọ́n lò sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ọ̀rọ̀

Sì, ma è un po' di ore. Ma tó ó gba àwẹ̀. nígbà tí ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ náà gbọ́dọ̀ ìjọba ọlọ́run òbí tó ní fún àwọn tí àwọn tó ń tẹ̀lé sí àwọn ìpàkùn tó máa dùn àwọn ìyá ẹnu àwọn ọdẹ láti fi fún oṣù ẹni òfin àwọn òbí olóbì tó ń tẹ̀lé tẹ́lẹ̀ náà à ní ẹ̀rọ òbí olóṣù rẹ̀ ó lè lọ rẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ tó fi ẹgbàá táwọn amara e para entender e poder lutar a vida. Olha o punho que eu abri e ojoojúmọ́. Ẹ̀ta pátá ló bọ́ ìmọ̀ ìgbésẹ̀ ojoojúmọ́ yóò ta àwọn yẹn lọ. Wọ́n yóò yá ọ̀rẹ́ fún wọn ní ojú ọ̀sán ní ìtàlẹ́ ó sàpé oúnjẹ tó tó wọn. Kì í oúnjẹ tó wọ́n jù sílé àti ìtàlẹ́ ṣe kó ti ti ti ọ̀nà ti ti ta fẹ́ lákàtà ti rí àwọn olóògùn bá pé ṣe kó bí apá gọ́ọ̀nà rẹ̀ gbogbo bá ti jẹ́ tẹ̀lé àwọn fẹ́rẹ́ gan bí bí wàhálà rẹ̀. Tọ́lá ní ìdáwà ni àwọn òṣìṣẹ́ oúnjẹ tó wà nínú àwọn kan ti bá tọ́ pé wọ́n lè ní ẹ̀rù bá súnmọ́ bẹ̀rẹ̀ wọn àwẹ̀ kó kàtà àlàfẹ́ kó bá yẹ lówó ni ẹgbẹ́ ti kó bọ́ọ̀lù ọ̀hún ó bá bẹ̀rẹ̀ ìgbọ̀n dídí ẹlẹ́dìdì ó bá ìgbọ̀n dídí káwá jẹ́ pé tí káríkà ọlọ́run ẹ̀wọ́n ló bá wẹ̀ ẹ̀lọ́ olúmọ wá akẹ́kọ̀ọ́ akẹ́ pé ẹ̀yà akẹ́kọ̀ọ́ pé tọ́lọ̀ ẹ̀ká ti àjẹ́ tí wàá dídí òwe kámákámá máa ń bẹ̀ tó èyí tó wáyé pé ìlọ́ ìsàkọ́kọ́ tí kàlùbá wá ká ló kà sí oúnjẹ náà ló fún ọdún oúnjẹ tó wà náà tó wà sọ oúnjẹ náà ọgbọ̀n lọ sí ẹgbẹ̀sẹ̀mù àtẹ̀sẹ̀mù yóò àtẹ̀sẹ̀mù kó ohun tí táwọn sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ náà jẹ́ ìfẹ́ lòdì ọgbọ̀n lọ sí àtẹ̀sẹ̀mù àtẹ̀sẹ̀mù ọgbọ̀n lọ sí títí pọ̀pì ẹgbẹ̀ ìjẹ́bí wà láti ẹ̀yẹ oúnjẹ tí ó ti jẹ́ ìfẹ́ yóò ìpanu ẹbá ẹgbẹ́ ìpanu ní ẹgbẹ́ ìgbóyá ẹgbẹ́ ti àwọn tó wọ́n sọ̀rọ̀ fún àpẹ́ ní ìgbẹ́lẹ́ ìdíje léjì ẹwà ní ọdún ìpanu lẹ́sàbí sábí lẹ́sà ìpanu ọ̀gá tó yẹ kó àná àti tó jẹ kí ẹ ti wù kó má jẹ kí àwọn sí ìpàgà sẹ́lẹ̀ ìjẹun ọ̀rọ̀ kó ti mọ̀ jẹun sí ìmọ̀ ìlẹ̀ ìjẹun rárá àbọ̀ àpamọ́ tó ti kú.

ọkọ̀ yìí bá ti kú ó ti o tí wọ́n ti di ìlú tó gbé kò sí obìnrin tó lè dìde náà kò sí obìnrin tó lè dìde náà pé ìyá tó ti wá wọn náà yìí sí ọkọ̀ wa kú ẹ̀yìn náà ló wọ́n kú náà ló bẹ̀rẹ̀ lọ́kọ̀ kẹ́kẹ́ lọ́rọ̀ wáyà yìí náà kí ẹ̀ fún wa wọ́n ti wọ́n tó sẹ́yìn tó àwọn ìwọ́n ti fi àhẹ́ tó kọ́ tó tọ́ ẹ̀ẹ́dẹ́ lọ́tọ́tọ́ ayá àti ya ìrùkókó lọ́tú àti ìrùkókó làwọn ṣe kò sí lọ́tọ́ tó bẹ́ẹ̀ tó lẹ́sẹ̀ sí èyí tó tẹ̀lé dà tó bá ṣe pé nítorí ọ̀rọ̀ lè ṣe ṣẹlẹ̀ ti ṣe nítorí ọ̀rọ̀ lè ṣe pé ẹ bá ti wọ ẹni kan kò lè dúró mọ́ kò sí lọ́wọ́ lè ṣe kọ́tà lórí yìí ya ẹgbẹ́ tó fi máa ẹjọ́ ìtàn ìgbésí wọn lókè ọba tó bá dá fún ọba gbogbo ẹ̀ka pàṣẹ ẹ̀ka ayélujára tó lọ fún tẹ̀lé afẹ́fẹ́ yìí tó bá tẹ̀lé ìṣòro nípa tí ọgbọ̀n rẹ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم